وكل بدعة الدلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته Akira wa kú ọyẹ àbí gẹ́gẹ́ bá a ṣe sọ sí Muhammad sallallahu alaihi wa alayhi wa sallam ó ní iná complain fún ọba pe pé gbígbóná náà ń jẹra wọn iná òun jẹra wọn látara gbígbóná tí ń jó Allah subhanahu wa ta'ala wá fún ní permission kó mí lẹ́ẹ̀mejì mímí yẹn ni ooru tí àárín tó ń gbóná jajaja àti ọyẹ tó mú yìí tí tún kékeré ní lẹ́gbẹ̀ẹ́ tìbò mí torí tí wọ́n bí ṣe kọjá twenty degrees celsius but àwọn ọmọ ya wa níbomi wọ́n ní four ní ti àwọn àbígbà tí wọ́n wà nínú cold room àtijáde ta gan kò rọrùn ọ̀kan náà ọmọ ya ní àwọn lọ ṣe training kan wa aleykum salaam tala barakatu ní Russia wọ́n ti kí àwọn nílò káwọn tó débẹ̀ pé àwọn ò gbọ́dọ̀ jáde star o ọ̀kan nínú àwọn dẹ̀ jáde síta àwọn ń wò lọ́ọ̀kan báyìí tó tó block mọ́tà rẹ̀ tó kú síbẹ̀ ó blọ́ọ̀kù ó di kankara ó di ó di ó di ó di blọ́ọ̀kù àwọn ń wò báyìí tó blọ́ọ̀kù mọ́ rẹ̀ báyìí so ká sì dúpẹ́. Allah subhanahu wa ta'ala ó ká máa dúpẹ́ gbogbo gbà alhamdulilayi ala kulli hal wa na'udhu billahi min hali hali nar adẹ gbà wá níyànjú wípé nínú àwọn nǹkan tí èèyàn máa ń take advantage rẹ̀ nínú àsìkò tá a wà yìí ó ní àwẹ̀ gbígbà gẹ́gẹ́ bó jíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ṣe sọ wípé as-sawmu fi shita al-ghanimatu barida àwẹ̀ nígbà tí ọyẹ́ bá mú nínú òtútù ó ní ìfà tútù ẹni wípé láìpẹ́ èèyàn ní filẹ̀ ilẹ̀ ti ṣú ládàrẹ̀ ti lọ rẹ̀kẹ̀tẹ̀ torí kò sí nínú nǹkan tí èèyàn máa fi súnmọ́ bá dẹ́dà jù òun ni kéèyàn gbáwẹ̀ ní bó ṣe yẹ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam fi gba ọ̀kan nínú àwọn sàbẹ̀ níyànjú pé ìgbà tó sọ fún yí pé kí ni mo lè fi súnmọ́ ọba dẹ́dà tí màá fi pẹ́kípẹ́kí pẹ̀lú rẹ̀ níjọ́ gbẹ̀ndàkíyàmá tí mi ní wọ́ná òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní alayka bis-sawm wa fi riwaya àwẹ̀ gbígbà dọ́wọ́ rẹ̀ fa innahu la mithlu kò sí tí ó rí bí àwẹ̀ ní tí máa mú kéèyàn súnmọ́ bá dẹ́dà àwa sọ yìí pé àwẹ̀ tá à ń wí ó ní àwẹ̀ tá a pé àwọn ìwọ rẹ̀ torí òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ṣe kìlọ̀ wípé lè sọ sọ́wọ́ minal akli wa shurb walakin sọ́wọ́ minalagwi warafas akuraro pa jẹun kìí sòun ní àwẹ̀ pé kakuraro pa jẹun nìkan ni tí wọ́n fẹ́ la fẹ́ níbi àwẹ̀ gbígbà wa tàbí pé àmú òjíṣẹ́ náà sọlá sọlám ní tá à ń pè láàwẹ̀ àtọ̀sí pé àjẹ́ àmúyẹ̀ o òun ni wí àsúmọ́bìnrin òní wípé ìsọkúsọ ká yẹra fún àti ìṣekúṣe tó ń túmọ̀ sí wípé tí èèyàn bá ń gbààwẹ̀ kó jẹ́ kí pẹpẹ ń fúrú òun ìsúnmọ́ ọba dẹ́dá òun kó tún ọ̀ mókè sí i òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam fi sọ yìí pé man lam yada' قول الزور والعمل به فليس لله حاجة من أن يدع طعامه وشرابه ẹni tí ó fi ọ̀rọ̀ èké lẹ̀ ìyẹn tí ó kóra ró níbi ìsọkúsọ tàbí amẹlẹbíhi ọ iṣẹ́ èké èyàn iṣẹ́ tí ò ní tí ò dá lórí òdodo tí e ṣe ń tí ọba adẹ́dà ń fẹ́ Allah subhanahu wa ta'ala kò ní nǹkan kan ṣe pẹ̀lú oúnjẹ tó fi gbéjù sílẹ̀ tí ò jẹ tàbí omi tó gbéjù sílẹ̀ tí ò mu òfin jẹ́ wípé ààwẹ̀ wa wọ́n fẹ́ kí a fi súnmọ́ ọba adẹ́dà sí dáadáa ni tí ọba dín gbà wẹ̀ tó ń fi gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ̀ àti súnmọ́ ọba adẹ́dà yóò rọrùn sí yóò tì í láti jáwọ́ ní àpọ̀n tí ó yọ kó gbé omi lákaná kọ́lọ́mù bá wọn ṣàṣìṣe ńlọrùn fún wa bẹ́ẹ̀. a ti sọ̀rọ̀ lórí avan a dẹ̀ ṣe kìlọ̀ wípé àwọn kankan bẹ tó pé a gbọ́dọ̀ fi kún avan kì í ṣe ń tó burú but kìí ṣe tí wọ́n recommend fún wa nínú adhan wípé ká pe adhan tán káwa máa ṣàṣàlátù fojìṣẹ́ náà sílá àlásọ́lá àṣàlátù sí fojìṣẹ́ náà sílá àlásọ́lá níta tá a gbà wá níyànjú lórí rẹ̀ ni but kìí ṣe ń tá a wà sopọ̀ mọ́ adhan torí ńgbà tó jíṣẹ́ náà sílá àlásọ́lá tó kọ́ wa ní irun pípé kò sọ pé ẹni tí ó pè òun kó ṣe adhan àwọn kó ṣe asọ́látù àwọn tó pa aláṣẹ ò ní wípé àwọn tí wọ́n bá ń gbọ́ nínú tí wọ́n lè ṣe ni asọ́látù fojìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam bọ́tẹ́ tó ń pèrun yóò pèrun rẹ̀ ṣáńgílítì yóò ó ti kó fa rẹ̀ kó fi àwọn tí wọ́n ń gbọ́ kó fún wọn láàyè láti kó fa tiwọn nínú ìfà ẹni tí ó ń pèrún gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ni wípé kò sí nǹkan tí ó gbọ́ àdánù ẹni tó pèrún yálà ẹ̀dá ènìyàn ni tàbálì tàbí igi tàbókúta tàbí gbogbo nǹkan tó bá gbọ́ yóò tọrọ àforíjìn fún ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama níwájú ọba adẹ́dà torí eléyìí ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam fi gbà wá níyànjú pé kódà bó bá jẹ́ pé àwa nìkan ni o a fẹ́ kírun ká ṣe àbá ká tó ṣe kọ́mọ pàápàá jùlọ tá a bá wà ní ìrìn àjò níbi tí àwọn èèyàn ò ti pọ̀ kí wọ́n fi mọ́ àsìkò irun a sọ pé bí àdán pàtàkì tó yìí tó wípé ìlú tí wọn ò bá ti ṣe tá a bá ti gbọ́ pé wọ́n ń pè mú wọ́n ti ṣe ẹ̀jẹ̀ wọn ní ẹ̀tọ́ láti gbógun tì wọ́n láti ta ẹ̀jẹ̀ wọn lẹ̀ torí pé kí ni wọn ò dúró lójú ọ̀nà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi àwọn tí wọ́n bá ti pè sí dáwà àwọn tí wọ́n ti pè sójú ọ̀nà tí wọ́n dẹ̀ ti gbà pé mùsùlùmí làwọn tí wọ́n ti mọ òdodo ẹ̀sìn Islam kójíṣẹ́ náà sọ̀rọ̀ àlùsọ́làm ó tó ṣígun lé àwọn tí wọ́n bá ṣàyà kókó nàkí wọ́n máa mú sòrò pàápàá jùlọ ní àsìkò àsùbà ká tẹ́tí sí ǹjẹ́ a gbọ́ ìrun àbí a gbọ́ ìrun tába ti gbọ́ pé wọ́n pè wọn á àwọn eléyìí ti bọ́ níbi tí ìrun pípé tó pàtàkì tó bọ́dú bó ṣe pàtàkì tó yìí o a lè pè irun fún àwọn àrùn kan eid méjèèjì kò sí ẹ̀rí wípé ká pè irun tá a bá fẹ́ kí wọn eid al-fitr aleykum àti eid al àìpè irun fún méjèèjì àìdẹ́ pèrún fún ìrun jànáza bí ìrun pípé ṣe pàtàkì tó àìpèrún fún bí ikọ́ ọmọ ṣe níláadá tó àìṣe ikọ́ ọmọ fún àwọn irun àwọn àrùn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí nínú nǹkan tí a recommend ìkórìíra wà fún ní ibi ìrun pípé òní wípé ẹn tó ń pèrún kó sọ pé àgbọ̀ngàn láwọn òun ó gbowó òun gbowó lérí irun tó ń pè látara wípé ó fi ọ̀nà jíjẹ mímu rẹ̀ lẹ̀ tó bá ń pèrún tí àwọn elétò bá rí pé ó yẹ ká fún ní nǹkan tí èso yìí pò ń lò là á pé báyìí ládàá rẹ̀ nìyẹn kò dí ládàá rẹ̀ lọ́wọ́ eléyìí pàtàkì irun pípé kìí ṣe tá à ń fi kọrin tá a wàá fi mú síra ìyún àgbékalẹ̀ irun pípé tí ó fi di wípé musical tunes láà fi pè é. Allah. débi wípé gbólóhùn lafzu jalala ó kọ ọba adẹ́dà gan bí ìgbà tá à ń fi ń pa mìíndìn ní ìgbà tá à ń fi ń ṣeré àwọn afá kan fi sọ wípé àwọn tí wọ́n bá pè ń bẹ́ẹ̀ wọ́n ti bọ́ ìwọ̀ ìgbàgbọ́ wọ́n ti bọ́ kúrò lọ́rùn wọn bí ìgbà yẹn ti di kèfèrí nítorí wípé ó ń lọ lafzu jalala ó ti yí kúrò ní bó ṣe yẹ kó rí ká pe irun pẹ̀lú ohun arò àtohùn dúndùn níta fẹ́ ni ohun yẹn náà ni wọ́n fẹ́ ká fi ka Quran ohun arò àtohùn dúndùn gbọ́dọ̀ ohun arò ohun dúndùn kò túmọ̀ sí ìmáfikọ́ni. Allahu akbar Allahu akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله كوني الله تفهم الله لفظ جلاله أشهد أن محمد رسول الله gbogbo eléyìí a máa pè é ní pèpè tí a fún àwọn harafi kọ̀ọ̀kan ní ìwọ̀ rẹ̀ pẹ̀lú wọn aro àtòhùn dúndùn bọ̀ tí ò wá ní sọ di nǹkan orin tàbí nǹkan tá à ń fi ń ṣàwàdà tá à ń fi ń ṣeré torí tó serious. hayya ala sọlá hayya ala sọlá hayya ala fẹlẹ hayya ala fẹlẹ. Allahu akbar Allahu akbar la ilaha illallah oníjẹ la ilaha illallah máa fi sun ara máa fi gbólóhùn orúkọ ọba alẹ́dà máa fi sun ara a gbọ́dọ̀ ṣọ́ra fún eléyìí eléyìí pàtàkì nínú níta gbọ́dọ̀ gbòye nínú irun gbígbé kwẹ́sà tàbí méjì kátó proceed ẹyọ kan tàbí méjì péré. náà wa na. salaam. نعم نعم tá a bá pèrún tán ẹni tó ń pèrún tó bá pèrún tán la ilaha illallah tẹ̀ ti parí ṣùgbọ́n ẹni tó ń gbọ́ àwa tá à ń gbọ́ bó bá ti ṣe allahu akbar allahu akbar àwa náà ṣe allahu akbar allahu akbar ashadu an ilaha illallah àwa náà ṣe ashadu an ilaha illallah. أشهد أن محمد رسول الله àwọn náà sì أشهد أن محمد رسول الله náà àwa tá à ń gbọ́ ohun tó ń pè ń yọkàn pé ni. Eh, tó bá ti ṣe ashadu anna muhammad rasulullah sallallahu alaihi wasallam tí ó bá ṣe kó ṣe sínú inú gbáyà rẹ̀ kì í ṣe tí ó ṣe síta torí gbogbo mùsùlùmí náà kò sí bọ́bá ti gbọ́ owó kò jíṣẹ́ náà sílá àlọ́ sọ́là yálà nínú tàbí ta o ọ wà lórí wọn kó náà wà lórí ìgbẹ́ kí ni wọn yóò trigger is uh, inbuilt-in tó ti papọ̀ mọ́ ìgbàgbọ́ nínú rìsálà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó yẹ pé ń gbà mí gan ó kóra ró ni láti mọ́ sọ síta torí wípé ghayru mashru' sọ ti yé báyìí nísìnyí gbàtó wàá pè mú tán tó ṣe la ilaha illallah àwọn míì máa ń fi kún wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi wa sallam lára rẹ̀ àwọn tí ìyókù kù fún òun lẹni tó ti ń gbọ́ bọ̀ yẹn raditu billahi rabban wa muhammad nabiyya wa islam dinan ala ala muhammad. وعلى آل البيت وعلى أزواج وذريتك كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى ازواج وذريتك كما باركت على آل إبراهيم إنك حميد مجيد اللهم رب هذه دعوة التامة وصلاة القائمة آتي محمد الوسيلة الفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته نعم كما شاء الله بوك بونتو بانفي لا يلوم كوشي ṣùgbọ́n ẹni tó pè ń wo òun o kò sí tọkàn ní gbogbo eléyìí ìgbà tó pè ń tán khalas ó ti parí tẹ̀ á ṣàdúrà fún rẹ̀ ẹni àdúrà tó bá fẹ́ ẹni àdúrà tó bá fẹ́ kárẹ̀ ó ti kú òní kò ní sí tó sọ̀pọ̀ mọ́ ìrun pípé torí wípé gbogbo ní àwọn àsìkò nínú àwọn àsìkò tó jẹ́ pé gbígbàdúrà máa ń ṣẹlẹ̀ lẹ́rìn ìrun pípé gbàrà ó wà nù wọn tàbí lẹ́yìn ìkọ́mọ̀ ṣíṣe gbàrà àwọn àsìkò ní tó jẹ́ pé téèyàn máa ń ṣọ́ gbígbàdúrà kó máa ṣọ́ àwọn àsìkò wọ̀nyí. Ah, now, Athani, what's it? kasara àtàlà. náà. kí tó ń fi ń dá kírun ló fi yẹ kó pèrún sórí tó o bá ti pèrún gbogbo àwọn tó bá jọ ọ wọn ó tú jáde wá ẹ pè mú bọ̀dẹ́ ẹ̀ ní pè ní pípè tí yóò fi di wípé wọ́n wà á rí pé àléébù yín ẹ pè bí ṣe wípé àsìkò ohun tó báyìí láàrin ara yín o bíi tàwọn obìnrin torí bó ṣe jẹ́ pé àwo pèrún bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà pèrún bó ṣe jẹ́ pé àṣekọ ọmọ làwọn làwọn náà ṣekọ ọmọ tí wọ́n máa ń kírun láàrin ara wọn but yóò jẹ́ pé wọ́n ó ṣe níwọ̀ntúnwọ̀nsì tí òfin ní fa fìtínà tó yẹ pé láàrin wọn bẹ́ẹ̀ náà ni wọ́n ti bọ̀ra wọn musallam torí zikir ni àti irun pípé àti ìkọ́mọ̀ ṣíṣe ọkùnrin àtobìnrin ọmọ àyá kan náà ni wá lórí gbogbo àwọn issues ibadat báyìí àyàfi etí oníṣẹ́ lọ́sọ̀lá àlọ́sálàm tó bá ní tàwọn obìnrin ọ̀tọ̀ ọ̀yà pàṣítì wa àfihàn nìkan kò dẹ̀ sọ bẹ́ẹ̀ lórí irun pípé àti ìkọ́mọ̀ ṣíṣe. na alhamdulilayi gbogbo ìgbìyànjú tá à ń ṣe ìmúra tá à ń ṣe lórí nǹkan ṣoṣo yìí òun náà dẹ̀ ni irun tọ́jẹ́ wípé àti sọ síwájú awwalu ma yuhasibu bihi al-abdu yawma al-qiyama as-salat nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yẹ̀wò nínú iṣẹ́ ẹ̀dá níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama òun nìrun tọ́ba ti yanjú suliha lahu sa'iru amali wọ́n bá tún gbogbo iṣẹ́ rẹ̀ yòókù tó bá gbé wá gbogbo kùsìkùsì rẹ̀ wọ́n bá tún tó ṣùgbọ́n tí ìrun ọ̀bá ti yanjú tí ìrun ọ̀ranyàn rẹ̀ tá a bá wò pé a ó kù káàtó ètò bá jẹ́ náà wá fìlì wọ́n tún chẹ́ẹ̀kì ẹ̀ wò láti fi bá kún un gbà tó ti jẹ́ pé olùgbàgbọ́ òdodo ni kọ́ má bàa pàdánù ló fi jẹ́ pé mùsùlùmí ò gbọ́dọ̀ sọ wípé wákàtí márùn nìkan ní ṣáńgílítì tòun òun ò ní nǹkan ṣe pẹ̀lú àwọn nàwáfẹ̀ mẹ́sẹ̀lẹ̀ pàápàá jùlọ wétìr àti rọ́kà àtàlfàjù àti àwọn àrùn báwọn náà bíi mẹ́rin kátó kí zuhur àti mẹ́rin gbàtà bá kí zuru tán tọ́lọ́ jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa specifically ló sọ wípé man hafaza ala arba'in qabla zuhur arba'in ba'da zuhur haramahu allahu ala nar ọkọ̀ mọ̀kọ́ rasulullah sallallahu alayhi wa sallam ẹni tó bá dún ní maraka mẹ́rin kó tó ká ìlà àti mẹ́rin lẹ́yìn ìgbà tó bá ká ilá tán ọlọ́run ọba ó ṣe ẹran rẹ̀ ní èèwọ̀ fún ná lẹ́yìn oní ní wọlá so gbogbo àwọn nàwáfìlì a mùsùlùmí pàjẹ tó fi jẹ́ pé àwọn sálàf àwọn ẹni retí ti kọjá àwọn sàábì òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam a rí nínú wọn mẹ́rin kótó kí zuru tí ò bá rí kí tó bá kí zuru tán yóò kí mẹ́jọ àyè pé ó san mẹ́rin tí òkè kó tó gízúrù yẹn nìyẹn ó pàtàkì òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam ní rahimallahu abd salla qabla al-asri arba'an akọ̀mọ̀ kọ́lá sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run ọba máa bá ẹrú tó kíra káà mẹ́rin kó tó kí àlàásùn eléyìí náà àrínú àwọn ẹni tó ti kọjá lọ tó jẹ́ pé tí wọ́n bá kí tí wọ́n bá kí wọ́n ọ̀bá rí kí kí wọ́n tó kí asiri tí wọ́n bá kí asiri tán wọ́n sàn eléyìí pàtàkì torí tí ọ̀ràn àyàn ọ̀bá fẹ́ kún ojú òṣùwọ̀n nínú nàwáfìlì ni wọ́n á ti mú irun wọ́n wá ní májẹ̀mú májẹ̀mú ọ̀run ni wípé àwọn nǹkan tí òun gbọ́dọ̀ dálé lórí a gbọ́dọ̀ mú wọn wá kí a tó mú wọn wá but kìí ṣe pé dandan ni wípé tí wọ́n bá ti wá o ìrun gbọ́dọ̀ ṣẹlẹ̀ mathalan àlùwàlà ọkàn dandan pé ká ní àlùwàlà ká tó kírun àbí bẹ́ẹ̀ kọ́ bọ̀ kò túmọ̀ sí pé tá a bá ti lálọ́ àlá o automatically irun gbọ́dọ̀ ṣẹlẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bọ́tí irun ò lè dúró láìsí pé àlùwàlá wa bí ọ̀rọ̀ igi ṣíṣó náà ni igi oṣó àfi tá a bá rí kíni ẹlẹ́rìí àbí bẹ́ẹ̀ kọ́ but ẹlẹ́rìí lè wà kí igi má ti so àwọn èèyàn náà dúró ẹni tó lọ́mọ ò tí sọ fún fún ọ. ẹ̀rí wọn ò kò tí ẹ̀ sí láàmà halẹ̀lẹ̀ òmìnira rẹ̀ yọrọ kọmọ kò rí mi dúró sí torí ẹ̀ka dúró lásán ni ẹ̀ka kí lè fẹ́ jẹ́rìí lé lórí. bẹ́ẹ̀ náà ni àwọn ṣòro tuntun kí àsìkò òun tó ká tó kí májẹ̀mú òun ni. tá a bá kírun tásìkò rẹ̀ ò tí ì tó kò sí mu ló fi jẹ́ pé ọ̀pọ̀ dandan ká mọ àwọn àsìkò oorun la fi lo àsìkò tó pọ̀ lórí kíni lórí àwọn àsìkò oorun yẹn àsìkò fajr àsìkò zuhur àsìkò asr maghrib àti isha zuhur àti maghrib kìí sábà rújú àwọn mẹ́ta yòó náà ní sábà máa fa lónídìí ká ṣe bùkátà tó pọ̀ lórí rẹ̀ aglabu masajid lágbègbè wa ìpalẹ̀ àfihàn àwọn tó jẹ́ yí pé kì í ṣaago méjì ni wọ́n ń kì zuru tẹ̀ tó sẹ́yìn dáadáa but fọ́jìrì ẹni tó bá kí fọ́jìrì ní ìsìn láago márùn-ún ààbọ̀ òun náà mọ̀ pé nǹkan kò rí irun kí mẹ́fà gan ò tí ì lè sọ pé òun rí irun kí ní sásìkò táwa nísìn tá a bá wo àsìkò ní agbègbè wa ń lé o nígbà tí n bá ń kọjá bíi aago mẹ́fà díẹ̀ ó ní ọkàn ọ̀sẹ̀ tó balẹ̀ wípé ah, alfajari ti ń ó ti ń yọ nísìn zuhur nísìn ok títí one kó tó di pa aago kan lù zuhur ti asri ńkọ ká tó yanjú ti asri agbọ́dọ̀ mọ zawali ti zuhur láti fi kún un kéèyàn kí asri nísìn ní nǹkan tó yá sí aago mẹ́rin kọjá kọ́tà yóò yóò níbi tí ó tìkì tí wọn tá a fi sọ pé àsìkò rẹ ti tó aglabu àwọn mọ̀sáájì ti sèwé aago mẹ́rin náà. magrib kò rújú pàápàá jùlọ nínú Ramadan a máa sọ́kọ́ wọlé ni ó ti bọ́ sí o àwọn èèyàn tiẹ̀ sọ débi pé wọ́n wọ̀ ó ìgbà tí ó kó sínú rẹ̀ kó ló báyìí wọ́n pé ó ti kó sí wọ́n sọ débẹ̀. ìṣá ti humra pupapupa tí oòrùn bá bá ti tán po ìṣá ti tó eyín là ń pè ní shafaq ashafaq alhumra pupapupa oníṣẹ́fọ̀ tó bá ti kú òun bẹ̀ iṣẹ́ àti anytime tó bá ti kú ó lè jẹ́ pé quarter to eight ó lè jẹ́ eight nísìn kò tó gbogbo àsìkò yìí torí pé nísìn oòrùn tètè ń wọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. now eléyìí la fi ṣèkìlọ̀ pé àwọn aago tá à ń lò àwọn aago yẹn láti fi gáìdì wa ni. a gbọ́dọ̀ ṣọ́ àwọn àsìkò ibi tá a wà pàápàá jùlọ ọ̀gọ̀rọ̀ àwọn aago yẹn ni wọ́n ń lò àwọn sísítẹ́ẹ̀mù míì bẹ́ẹ̀ àwọn míì lo GPS ètò lo GPS accuracy rẹ̀ máa ń yanjú ètò kan ordinary internet lọ because ọ̀gọ̀rọ̀ wọn ó lè má gbé ìṣẹ̀rí ọlọ́fin níbí but yóò gbé kẹjà torí kẹjà a well known place àsìkò ìṣeré ọlọ́fin àti kẹjà àwọn bíi mins mélòó kọ̀ọ̀kan dẹ̀ wọ́n wà ń bẹ̀ pàápàá jùlọ níbi magrib tẹ́ ẹ bá ṣọ àti àṣùbà níbi ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àwa rí i pé ten after six o alfajiri ti yọ̀ ń bí àwọn tí wọ́n wà ní sáà di tó ń súnmọ́ bí akó wọn jọ yẹn wọ́n á àwọn ètí ìròyìn o. so ló fi jẹ́ wípé mo jẹ́ rárá di wípé àwọn agoye sọ pé Lagos kò tí túmọ̀ sí wípé ó kárí gbogbo Èkó torí wípé ti Lẹ́kí ó lè yàtọ̀ sí mọ́kòkò tí mọ́kòkò lè yàtọ̀ díẹ̀ sí tèbúté mẹ́ta tèbúté mẹ́ta ẹ̀ lè yàtọ̀ sí sẹ̀rẹ̀ ọlọ́fin bí ló fi jẹ́ pé gbogbo wa á ní tẹ́yọ́ láti máa ṣọ́ àsìkò yìí gbogbo wa lè má lè ṣọ́ tán but a ní àwọn kọ́mítì tí wọ́n mọ̀ wípé muevin muevin ọgbọ́dọ̀ wà nínú wọn torí àmọ́ náà àsìkò oorun ọwọ́ muevin lọ́wọ́ ó ti tó àsìkò ti tó lọ́wọ́ àpèrè tó bá pèrún tásìkò tí tó ẹ̀ṣẹ̀ ni yàtọ̀ sí ètà àlàkalẹ̀ tó jẹ́ kí ni fajrul kadhib ètò jẹ́ alifajari alakọ̀kọ́ alifajari awwal tó jẹ́ pé yóò ṣe as-salatu khairu minan nawm kì í dẹ̀ ṣe pé ó ń pè ń bẹ̀ ẹ̀ nìyẹn ó ń tàwọn èèyàn jí ni gbà tí wọ́n bá pè ń èyí tásìkò rẹ̀ bá ti tó gangan gan bá ń ṣe ń pe àwọn àrùn yòókù bẹ́ẹ̀ náà ni yóò ṣe pè é eléyìí pàtàkì ní àfáàwá Ibn Qudama rahimahullah tawasa nínú Mughni ló sọ pé man salla qabla al-waqt ẹni tó bá kírun kásìkò tó tó lam tujzi salatu irun rẹ̀ ò tó fi qawli akthar alil ilm ní èyí tó pọ̀ jù nínú ọ̀rọ̀ sawahun fa'alahu amdan aw khata'an ọmọ àmà sẹ́ni o tàbí ó ṣe ṣìṣe ó ṣe mistake ṣe kullu salat aw ba'da gbogbo òrun ló kí tí ò kí sásìkò báyìí ni o àbí apá kan nínú mẹsàlẹ gbàtọ bẹ̀rẹ̀ àṣùbà àsìkò tí ọ wá parí rẹ̀ sí ìgbà àsìkò tó kò mú tàbí ó bẹ̀rẹ̀ àṣírí àsìkò títò ọ wá kí ọ wá parí rẹ̀ sí àsìgbà tásìkò tó kò mu àfáwá sọ pé ọbì qala Zuhri nínú àwọn salaf àwọn afá tí wọ́n sọ léyìí tí wọ́n dúró lé lórí léyìí pẹ̀lú ẹ̀rí nínú àwọn tó ti kọjá lọ òun ni Zuhri wa Auza'i àti imaamu Auza'i ibẹ̀ ni imaamu Shafi'i náà dúró sí àti àwọn àfáà tó jẹ́ wípé sọ pé ibi tọ́rọ̀ bá dúró sí tẹ́rì bá wà fún tí nọ́ọ̀sì wà fún ńlá tẹ̀lé ni a máa fi sọ wípé irun o bíi hajj ni bí àsìkò rẹ̀ ò bá tó àlékì tásìkò rẹ̀ bá dẹ̀ ti kọjá àlémú mọ́sálẹ̀ wọ́n ti gàràfà tán wọ́n ti ń sọdún ọwọ́ ni omi sàràfà ó lè gun tiẹ̀ rárá tó bá yẹ pé àníyàn hajj ló mú dà ọ fàṣàkà rẹ ni ó dìsòfò rẹ ò tí ì ní hajj o ọ wà sàn hajj ọ parí rẹ ò ní sọ yí pé torí pé ò ṣe àràfà wọn ọ wà bọ sọlẹ̀ rárá kí ni ìdí ó ní wàá tí mú alẹ́ hajj wal umrata lillah tó o bá ti gbé hìrọ́ọ̀mù hajj tàbí umra ọ parí rẹ̀ ni wọ́n bá dé Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n ò ní hajj ọ padà wá ṣe hajj bí àsìkò bí ìrun náà ni ló fi jẹ́ wípé ẹni tí àsìkò bá tó tó ń ṣèrègbè tí ò ní concrete reasons sí ṣèrègbè láti fi mọ́ kírun sásìkò tásìkò òrùn yẹn bá ti kọjá kò lè sánmọ tíjọ gbẹndàlì kíá èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ yóò ṣe tawba yóò kún fọ́pọ̀lọpọ̀ istikfar yóò mójútó ètò kù nínú àwọn irun rẹ̀ yóò wá máa yàn àwọn náfìlà rẹpẹtẹ kọba adẹ́dàá ó lè bá a kó lè bá a foríjì. májẹ̀mọ́ àkọ́kọ́ nù kásìkò tó májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì tọ́hárà àtọ́hárà min al-hadath ìmọ́tótó kò nínú ẹ̀gbin torí Allah subhanahu wa ta'ala sọ yìí pé ya ayyuhalladhina amanu idha qumtum ila as-salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiq wamsahu bi ruhusikum wa arjulakum ila al-ka'bayn. wa in kuntum junuban ó ní fatahharu ẹ̀yin tẹ́ gbọ́ Ọlọ́run ọba gbọ́ tí àsìkò òun bá ti tó síwájú kẹ́ ẹ ki. kí ẹ fọ ojú yín. tẹ́ ẹ bá fọjú tán ẹ fọ apá yín títí dé ìgbùnpá fífọ apá dé ìgbùnpá kò yọ ọwọ́ tá a ti fọ̀ nípìlẹ̀ kò yọ ọ́ á tuntun fọ̀ náà ni torí ara kíni ara ọ̀pá ara ọwọ́ náà ni Allah subhanahu wa ta'ala wa sọ pé ká fi omi pa ìwà náà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní al-udhman min ar-ras e, kí lélẹ́yìn náà ètì mo ń béèrè nítorí pé common mix mara wọn lókè wà orí là ń pè létí ní lópè so ọtọ́ bá fẹ́ mix mara wọn ni mo máa fi ṣe istifsar ìgbà tó mọ̀ mi sọ pé wọ́n yá instead yíyan yíyá làwa ń pè lókìlọ bóyá àwọn náà fara kọ́ lọ́dọ̀ wa lọ́rùn ló fi sọ ló sì sọ di yíyá náà ààbò àfùnìpa orí ètò wa nù súnà náà ni wípé omi tá a fi sọ́wọ́ méjèèjì láti bí wájú orí lọ a mú lọ sẹ́yìn a tẹ̀ mú padà wá lẹ́yìn ìgbà tá a bá fi sí etí tán. Allah subhanahu wa ta'ala wa sọ yìí pé kí a dẹ̀ fọ ẹsẹ̀ wa náà a fọ gbogbo ẹsẹ̀ pàápàá gìgísẹ̀ àti àwọn àárín ọmọ àka ibi gìgísẹ̀ ẹ bá ṣe sọ síwájú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé wailul lil aqab minan nar ìyẹlẹ́tẹ̀ẹ́lẹ́rò ń bẹ fún gìgísẹ̀ tá a fọ̀ ìyá aná kọ́lá wọn yà wáyà náà òfin jẹ́ pé a gbọ́dọ̀ múra sílẹ̀ wàtò shahid Allah subhanahu wa ta'ala wa sọ pé wa in kuntum junuban tẹ́ ẹ bá wà nínú junub pé ẹ ti súnmọ́bìnrin o fọtọ̀hẹ́rù ẹ ṣe mọ́tótó hadathun ẹ wà nínú condition tó jẹ́ yìí pé ẹ̀gbin ni ó ní bùkátà sí pé kẹwẹ̀ kò túmọ̀ sí pé ẹ̀yin gangan ẹ̀gbin o là. but ẹ ti wà ní condition tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ ṣe mọ́tótó kó tó di wípé ẹ ẹ lọ kírun òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam mínímọ̀mù rẹ̀ ó fi hàn wá ó ní èmi ó yí omi sórí látòkè ń fọwọ́ gbogbo ara tí mo bá ti ṣe yún tán ń dẹ̀ jáde lọ kéwù torí pé kí ni níbo la fẹ́ fọ̀ níbi àlùwàlá tí àti fọ̀ nínú ara àti pé ọ̀rọ̀ Abu Hurairah radiyallahu anhu tó sọ yìí pé qala Rasulullahi sallallahu alaihi wasallam la tuqbalu salat man ahdatha hatta yatawadda ẹni tó bá ṣe ẹ̀gbin ọlọ́run ò ní allah subhanahu wa ta'ala kò ní gbàrún rẹ̀ àfi tó bá ṣèmọ́tótó tó bá jẹ́ wípé ẹ̀gbin tìgbẹ́ni ọgbọ́dọ̀ tààbà tìtọ̀ náà ọgbọ́dọ̀ tààbà n à ń rí fàásì sí ẹ̀gbin principally ojú ọ̀nà méjèèjì yẹn náà ni látara abẹ́ tiwájú àti ti ẹ̀yìn. Now, nínú ẹgbà wa wá pé wọ́n béèrè lọ́wọ́ ẹni tó gba hadithi wa Sayyidina Abu Hurairah radiyallahu anhu wípé kílẹ̀ gbin ó dẹ̀ fi kún fún wípé iṣó náà wà lára rẹ̀ o kìí ṣe ìgbẹ́ àtìtọ̀ nìkan o iṣó náà ó wà lára rẹ̀ na wọn ibn Umar radiyallahu anhu ma Abdullahi ibn Umar radiyallahu anhu ma ó sọ pé la tuqbalu salat bi ghayri tuhur wala sadaqah min ghululin irun tí àṣemọ́tótó ká tó kì ọlọ́run ò ní gbà. sadaka tàbí zakat tá a yọ látara owó èrú gbájú ẹ̀ tàbí ọ̀nà tí ó tọ́ lágbà kójọ ọlọ́run nígbà. a ti mú hadith wa lórí eléyìí síwájú pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ pé umira bi abdin an yujallad fi qabrihi mi'ata jaldatan wọ́n pa àwọn màláìka láṣẹ yìí wípé kí wọ́n na ẹrú kan lẹ́gba ọgọ́rùn-ún nínú sàárè ẹrú tí wọ́n ní kí wọ́n nà lẹ́gba yìí mùsùlùmí ni olùgbàgbọ́ òdodo ẹ ń tí ì ṣe mùsùlùmí tàbí tí ì ṣe olùgbàgbọ́ òdodo <laughs> gbogbo sàárè rẹ̀ iná ni ọba ti kú báyìí kò ní kò ní respite òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ma zala yas'al wa yad'u atta ju'ilat jaldatan wahida arakunrin tí wọn ní kí wọn náà nínú sàárè kò yéé máa béèrè pẹ̀lú bẹ̀bẹ̀ ńgbà tí ẹ̀bẹ̀ wá pọ̀ ẹ dáríjì mi di ẹgbà kan ṣoṣo instead tí wọn fi nà wọ́n wá reduce ẹ̀ fún torí pé torí kólùgbàgbọ́ òdodo ni. òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam sọ pé ẹyọ kan yẹn soso yẹn o ńgbà tí wọ́n nà mọ́lẹ̀ àkọ́bùrù hùnáàrà sàárè rẹ̀ gbiná fún ẹgbà kan ṣoṣo. falama nígbà tí Ina ina ina kuta tán òun o o yẹ ó ó sinmi lima ọ̀wá ni límàdà jẹlẹ tòmó ni kí ni mo ṣe tẹ́ ẹ fi nà mí wọ́n wá ń sọ fún ìdí tó fi tọ́sẹ̀ gbàmà wọ́n ni innaka salaita salatan bidun tahur o kírun o kírun kan láì ṣe ìmọ́tótó. ló fi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra ó gbọ́dọ̀ ṣọ́ ara rẹ̀ níbi ìfún ìmọ́tótó ní ìwọ̀ tó lágbára látara ntọ́wò tàbá ń yàgbẹ́ ló fi jẹ́ yí pé bá a ṣe ṣe gbogbo eléyìí Islam ò fi pamọ́ fún wa aṣàlàyé rẹ̀ ńgbà tá à ń fi tírìtì alẹ́kùsọ́lá àti làbàkàtà àwọn adab ẹ̀kọ́ bá a ṣe yàgbẹ́ àti bá a ṣe tọ̀ mùsùlùmí ọ̀kan ní bọ́sẹ̀gbẹ́ títì kọ́dẹ̀ na ojú ara rẹ̀ ó di sọ́kọ́ ó dẹ̀ ṣe tán ó dẹ̀ gbé síbẹ̀ subhanallah àtàwọn ìpẹ́pẹ́ ẹ̀gbẹ́ àti òróró tọ̀ kó a máa kan sí lára subhanallah bí wọ́n ṣe fẹ́ ká mọ́ ní ọkàn pẹ̀lú kíni pẹ̀lú tawhid tó jẹ́ pé tí ìmọ́tótó tọkàn yẹn ò bá síbẹ̀ gbogbo yòókù yóò dojúrú. kẹ́rì ọkàn máa jẹ́ ẹ̀yìn gbogbo wa láwa o subhanahu wa ta'ala ó lékè ọ̀la ló dára láṣẹ ọmọ ń ro ọgbọ́n ń tàn sọ ṣe kan fún àwọn malaika wa ní gbogbo ń ṣe wọ́n lè kọ́ṣẹ́ gbogbo mùsùlùmí bí wọ́n ṣe ń torí òun tiẹ̀ ó mọ ń táwọn ọ̀mà ètí máa ń kó mùsùlùmí ní tí máa jẹ́ kí mùsùlùmí kóra rónì kí ló ń fẹ́ sọ fún ọ ọba adẹ́dà ní òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam bàtà ọ̀kan náà wọn sábẹ́ sọ pé fún mi ní ìmùyànjú gbà mí nímọ̀ràn ó ní tijú ọlọ́run ọba bó ṣe jẹ́ pé tọ́ ọ wà níwájú abiyèèyàn ọ máa tijú wípé kọ́ ọ má ṣe nǹkan tó fi dẹni yẹpẹrẹ níwájú rẹ̀ mọ̀ kọ́ bá dẹ́dà ń wò ẹ̀ má ṣe ń tó fi dẹni yẹpẹrẹ níwájú rẹ̀ níjọ́ gbẹ̀ndàkíá. bí yẹn bá ṣe yapa sí òfin ọlọ́run ọba tó bẹ́ẹ̀ ni ẹ ṣe ní problem nígbèsè ayé rẹ̀ tó nǹkan lè máa ṣe gbẹdẹmukẹ fún bọ̀dí yóò máa bá nǹkan yìí tí ẹ̀dá mi ò ní mọ̀ tọ́dẹ̀ jẹ́ yí pé ẹni tó bá mọ̀ lọ́wọ́ sọ pé èmi tó dúpẹ́ tèmi ó pàtàkì lórí eléyìí ní gbogbo ìgbà tathir alqulub bitawhid uluhiyya asma wa sifat وغيرهما من أقسام التوحيد ọba adédàlẹ ọba asòfin òun ló ní rògbòbíyà rẹ àti olùhíyà rẹ àti asmaul sifat òun ló ní àpèjúwe tó pé tán tá a lè fi júwe nǹkan kan pàtàkì mùsùlùmí gbọ́dọ̀ máa ṣọ́ gbogbo eléyìí bẹ́ẹ̀ náà ni yóò ṣe ìmọ́tótó ara tó bá fẹ́ bá ọba adẹ́dàá sọ̀rọ̀ pẹ̀lú kíni pẹ̀lú ìrun kíkí tó jẹ́ pé Allah subhanahu ta'ala kò fi bùn ẹ̀dá kankan gbogbo àwọn ànábì tó kọjá lọ sallallahu alaihi wa alihi kò sí ọ̀kan nínú wọn tọ́lọ́hún ọba fi gbogbo wọn ni kí àti wọn ló yàtọ̀ àlùwalá tiwa lékún sí tiwọn òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam sọ pé asibẹ́kẹ̀lẹ̀ odò wa pé àlùwàlá rẹ̀ ètò ọlọ́run ọba sọ ká bọ́jú ká fapá ká parí ká fọsẹ̀ yìí o pé fi kún oníkàṣe kìnnì fọwọ́ ṣe mọ́dúnmọ́ra fi omi símú fi síta àlékún títí wá ní lórí tiwọn nù ló fi jẹ́ pé àwọn tí wọ́n bá ń wo tíra míì tó ti kọjá lọ nínú àwọn tí wọ́n láwọn ń tẹ̀lé ọdún wọn orí kankan tẹ̀lé o wọ́n máa rí i pé ah àwọn tí wọ́n ti kọjá lọ lóòótọ́ tí wọ́n bá fẹ́ ṣe ìbáàdà wọ́n bọ̀jú wọ́n fọwọ́ wọ́n parí wọ́n fọsẹ̀ but Islam fi kún gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá ṣe fi rún jíṣẹ́ náà sàásánà wípé parí parí ìjọ parí parí làwa àtijọ́ tó parí gbogbo ẹ̀ wọ́n ní asibẹ́kì lè wòtò pé àlùwàlá rẹ̀ kọ́kọ́ fọwọ́ yọnu fi hàn mí símú fi síta láti fi pé gbogbo ẹ̀ pípé yìí náà ara rẹ̀ ni. Now, تطهير الثوب والبدن والمكان من النجاسة aṣọ tá a gbọdọ jẹ́ kí ó mọ́ kúrò lára ẹ̀gbìn traces ìgbẹ́ ọ̀gbọ́dọ̀ síbẹ̀ títọ́ ọ̀gbọ́dọ̀ síbẹ̀ tẹ̀jẹ̀ haid ọ̀gbọ́dọ̀ síbẹ̀ gbogbo nǹkan tá a ti kà síwájú ní nàìjásá yẹn kò síbẹ̀ ara wa náà a gbọ́dọ̀ make sure wípé kò sí àwọn ẹ̀gbin lára wa. ibi tá a ti fẹ́ kírun a gbọ́dọ̀ make sure pé kí ni gbogbo eléyìí náà gbọ́dọ̀ síbẹ̀ ti aṣọ Allah subhanahu wa ta'ala nígbà tí ń pa òjíṣẹ́ sallallahu alaihi wasallam tí ń pa láṣẹ ó ní wa ó ní fatahir kó o tó ṣèbádà o kó tó kírun aṣọ tó wọ̀ make ṣe yìí rí àrídájú pé kí ni ó ní mọ́tótó àti hadith tọ́wá hadith asma bin abi binta abubakar rida anihuma qalat ọsọ báyìí pé sa'alati imra'atan rasulallah sallallahu alayhi wa sallam arábìnrin kan béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam fa qalat ya rasulallah ó ní ìrẹ́ òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ara'ayta ihdana idha asaba thawbaha dam min al-hayd kayfa tasna tọkànnù wa ẹ̀jẹ̀ nǹkan oṣù tó bá yí aṣọ rẹ̀ kí ni kò ṣe kí ni a pè ẹ̀jẹ̀ nǹkan oṣù najasa ẹgbẹ́lágbé kí ni a pè àwọn ẹ̀jẹ̀ tí è ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù kí ni ẹ̀jẹ̀ tọ́mọ ni tọ́hẹ̀. à ń lọ nísìn nǹkan yá wa lára ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí jáde ńbẹ kì í ṣẹ̀jẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ tàbí mú wá síwájú arákùnrin kèfèrí kan nínú ẹ̀rí tá a mú wá ogun ṣẹlẹ̀ wọ́n pa àwọn èèyàn rẹ̀ òun wá dìtámì wípé òjíṣẹ́ náà sàn sílám gangan ló fi pa nígbà yẹn àyà wípé kí olúkálukú àwọn tí wọ́n ń ṣọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kí wọ́n yẹra fún kò tí ì ṣẹlẹ̀ àwọn sábẹ́ máa ń ṣọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó sùn wọ́n pinra wọn àwọn kan máa ṣọ́ àwọn kan máa sùn. tí ẹni tó sùn ẹni tó jí tó bá fẹ́ yóò jí ẹni tó sùn òun náà ti take over kèfèrí nsá wa ń ṣọ́ ọ ń ṣọ́ wọn bí wọ́n ṣe ń lọ wọ́n wá débi twenty first sùn òjíṣẹ́ náà sàlám wọ́n dùbúlẹ̀ sàábẹ̀ radiyallahu anhu ó dìde ó yàn náfìlà ọ̀n ka suratul kaf fi riwaya kèfèrí yìí rò pé òjíṣẹ́ náà sàlám ọfà ọta sísàbẹ̀ ọba ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí tú tó ń tibẹ́jẹ̀ ṣe ń tútó ó ń wòye pé ah, inú òun ló ń wà òjíṣẹ́ náà sálà ló ń sọ ó kọ́ntínú débi pé ẹ̀jẹ̀ ti mú gbogbo aṣọ rẹ̀ ó ti kún gbogbo lẹ̀ ṣùgbọ́n gbà tó wá wò wípé ẹ̀jẹ̀ tó ń yà yìí òun lè bá lọ lójijì tóun bá ba lọ tóun ò bá jí ẹni tó sùn òun ó fi ẹ̀mí òjíṣẹ́ nasara islam sínú ewu ìgbà yẹn ló wá jí ẹnì kejì tó sùn ìgbà tẹ́nì kejì jí tó rí ẹ̀jẹ̀ ó pariwo subhanallah subhanallah tó gbọ́ yìí yẹn tí kèfèrí yẹn gbọ́ ló bẹ́ dànù ló ń sá lọ ni wọ́n fi mọ̀ pé ẹni tó ṣiṣẹ́ bíi. ọ̀rọ̀pọ̀ mbẹ́ tàṣáì tọ́ba jẹ́ pé ẹ̀jẹ̀ tó ń jáde lára wa nàjásà ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́lám yóò sọ mbẹ́ níjọ́ mi o tẹ́jẹ̀ bá ti ń jáde lára rẹ̀ báyìí imú rẹ̀ ti bàjẹ́ torí nàjásà ni kì í dẹ́ ṣe yẹn nìkan tọ́ba jẹ́ pé nàjásà ni ṣe mọ̀ pé àsìkò tí wáyù ń sọ̀ kalẹ̀ ni Allah subhanahu wa ta'ala yóò pe àkíyèsí wá sí ẹ̀rí nìyẹn tí àwọn afá àwọn amòye àwọn amòye tí wọ́n máa ń tọpinpin ẹ̀rí tẹ̀sí sọ pé ẹ̀jẹ̀ tí ń tara wá jáde kì í ṣe nàjásà àwọn sábẹ́ òṣìṣẹ́ náà sàásì náà wọ́n máa ń lọ sójú ogun wọ́n fara pa yánnayànna wọ́n dẹ̀ fi egbò bẹ́ẹ̀ kírun pẹ̀lẹ́jẹ̀ kò sí ẹ̀rí wípé wọ́n sọ wípé kí á kọ́kọ́ fọ́nù náà kó tó di pé wọ́n kírun kì í ṣe yẹn nìkan ẹran iléyá níjọ múná tí wọ́n bá níjọ àwọn ọjọ́ ọ̀gúnran ìgbẹ́ ẹran ìtọ̀ ẹran ẹ̀jẹ̀ ẹran yóò yí wọn láṣọ pẹ̀lú òun wọn ń bẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe wà yẹn wọ́n á pè wọn torí wọ́n ti wà nínú àlùwàlà wọ́n á dẹ̀ gbé wọn dúró ẹgbà wa wá pé ọ̀kan nínú wọn ti ẹ̀wẹ̀ ìró rẹ̀ owó tó ṣe sí lójú ó fọwọ́ já ó fún ẹ̀jẹ̀ rẹ̀ jáde ó dẹ̀ bó ṣe gbọ́kà mọ́ ó dẹ̀ tẹ̀lé ó dẹ̀ ń kírun rẹ̀ bẹ́ẹ̀ tí eléyìí bá jẹ́ pé nàjásà ni kò sí ní tí ó pamọ́ ń bẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sílá mà sí yóò ti pè àkíyèsí tá a bá ní òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílá mà sí Allah subhanahu wa ta'ala nàkánà rúbùkà nìṣẹ́yà kò yẹ sọ́ba tí gbàgbé yóò ti tètè pé àkíyèsí wá sí but ti hide nasu wa lórí rẹ̀ specifically ọ̀kan rẹ̀ ní nasu ilé kí ló yìí ṣe nasu làásán sọ fọkànlá rasulullah sallallahu alaihi wasallam ìgbà tí sàbí àyè tó béèrè lọ́wọ́ rẹ̀ wípé ẹ̀jẹ̀ nǹkan oṣù wa tó dà sí wa láṣọ kí ni ká ṣe sí ó ní ìdá asaba thawba ihda kunna dam tí ẹ̀jẹ̀ nǹkan oṣù tó bá bá tó bá yí aṣọ ẹnì kọ̀ọ̀kan nínú yín minal hayd falyaqris kó ha ní híha fífọ̀ minimum tí ó ṣe ni pé kó ha kó make sure pé kò sí ń mọ́ ojú bí ẹ̀jẹ̀ nìkan now thumma itandah bima ẹ̀ kọ́ wa mú omi aṣọ yẹn lẹ́yìn ìgbà tó ha ẹ̀jẹ̀ yẹn tán kó tó fọ̀ gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé sí sẹ́yìn tó kọ́kọ́ ha ẹ̀jẹ̀ yẹn kó ń bẹ̀ tó fọ̀ tán aṣọ tó ṣe háìdì sí yẹn gan á bu omi wọn àlékún lélẹ̀ fún ìṣe ìmọ́tótó aṣọ háìdì fún obìnrin thumma li yusalli fi li tusalli fi lẹ́yìn ìgbà náà ó wá lè fi aṣọ yẹn kírun tó ń túmọ̀ sí wípé tí ẹ̀jẹ̀ haid bá ṣì wà ń bẹ̀ o kí ni ó kò lè fa aṣọ yẹn aṣọ ni ẹ̀jẹ̀ haid tó ń túmọ̀ sí pé ara aṣọ rẹ̀ kò lè fi wa hadithi khal'ihi sallallahu alayhi wa sallam ara rẹ̀ hadithi. bàtà tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám bọ́ kama fi hadithi abi sa'id al-khudri khudri bó ṣe wá nínú hadithi sayyidina abu sa'id al-khudri wípé radiyallahu anhu qala salla bina rasulullahi sallallahu alayhi wa sallam dhata yawmin òjíṣẹ́ náà sọ̀rọ̀ ó kí fún un fún àníjọ kan falamma kana fi ba'di salati ìgbà tó ti ń kírun lọ tó ti wà nínú òun kọ́lánà àléhì fọ̀dọ́wọ́ ahùnmá àníyàsáre lọ́ba bọ́ bàtà rẹ̀ méjèèjì lọ́ba kò sí apá àlàáfíà ìyẹn apá òsì. falamma raha an-nasu dhalika qad'u na'ala. bàtà àwọn èèyàn rí eléyìí olúkálukú náà ń bá ń bọ́ bàtà rẹ̀ ńgbà wọn rí kó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣẹ náà ń bọ́ bàtà. falamma qada salatahu sallallahu alayhi wa sallam qala ma lakum alqaitu la'alakum kí ló ṣe yín tẹ́ ń fi ń bọ́ àwọn bàtà yín qalu ra'aynaka alqaitana alayk fa alqayna la'alak àríyọ̀tọ̀ ń bọ́ bàtà méjèèjì làwọn náà bá ń bọ́ tiwa òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣẹ wà dáhùn fa qala inna jibrila atani fa akhbarani anna fihima qadharan jibril ló sọ̀kalẹ̀ wá bá mi ń gbà mo wà lórí ìmù ó ní bàtà mi ò méjèèjì mo ti fi tẹ ìdọ̀tí wọ́n fi rí wáyà kọ́bọ̀fọ̀n nínú ẹgbà mi mo ti fi tẹ ẹ̀gbin nàjásà fọ alqaituhuma ni mo fi bọ́ wọn lẹ̀ fa idha jaa ahadukum masjid tẹ́nìkẹ́ nínú yín tó bá ti dé tó fẹ́ wọ mọ́ṣáláṣí falyanzur fi na'lihi kó wọ bàtà kó wọ bàtà rẹ̀ kó chẹ́kẹ̀ tó bá chẹ́kẹ̀ tán fa in raha fihima qadaran tó bá rí bí ẹ̀gbin ìyẹn nàjásà níbẹ̀ kí náà sàn sílẹ̀ ní kò ṣe ó ní nínú ẹgbà wa mi ó ní ẹ̀gbin tàbí dọ̀tí ó ní falyamsahuma wa liyusalli fihima kó fi bàtà yẹn gbolẹ̀ kó nùnù tàbí ó lè jẹ́ fi gbolẹ̀ tó bá ní nǹkan míì tó lè fi nu ẹ̀gbin yẹn nù kó ní abẹ́ ẹsẹ̀ rẹ̀ kó fi nùnù kó kírun nínú bàtà rẹ̀ torí kì í ṣe súnà ni pé kéèyàn bọ bàtà àmùtán kó adi ó dẹ̀ ṣàlùwàlà kó tó di pé bọ bàtà yẹn àsìkò orun tó fẹ́ wọ masjid kìí ṣe súnà ní wípé kọ́ a máa stress ara rẹ̀ wípé àfi tó ń bá bọ́ gbogbo ẹ̀ kó tó kírun yá instead ntọ́jẹ́ súnà ní wípé kọ́ chẹ́ẹ̀kì ìsàlẹ̀ rẹ̀ ṣẹ́gbìn wà ń bẹ̀ tẹ́gbìn bá wà ń bẹ̀ tó bá ṣe ètò lè fi gbólẹ̀ ni kó fi gbólẹ̀ kó fi mú ẹ̀gbìn yẹn kú tó bá yẹ pé ètò lè nùnú ni kó nùnú kó fi mú ẹ̀gbìn yẹn kú kó wá kírun nínú wọn bàtà rẹ̀ à ń sọ eléyìí ni torí tá a bá rí ẹni tí àrítọ́wọ̀ masjid ó bọ̀ bàtà àmúta rẹ̀ wọ masjid tàbí khuf ọwá ń kírun ká má máa wò wípé aláìlẹ́kọ̀ọ́ ò lélẹ́yìí ẹni ìdọ̀tí wò lè rárá òun gan ló mú ara rẹ̀ ni torí nínú nǹkan tó jíṣẹ́ náà sàlàǹsọ ni wípé àwọn Yahud àti nasara tí wọ́n bá fẹ́ wọlé ìjọsìn wọn wọ́n á máa bọ́ bàtà wọn lẹ̀ ní ẹ̀yìn ẹ̀yà pa wọn ẹ kírun nínú bàtà yín sunna na but pẹ̀lú àwọn mọ́jẹ̀mú tá a ti mú wáyé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ó bọ́ bàtà torí wípé kíni ẹ̀gbin wà ń bẹ̀ torí wípé a lè kírun pẹ̀lẹ́gbìn ìmọ́tótó tara òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ pé tanazzahu minal bawl ẹ ṣe mọ́tótó kúrò nínú ìtọ̀ fa inna amata adhabil qabr minhu òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam torí ó ní generally ètò pọ̀jù nínú ìyanu sàárè látara àìmára dáadáa tó níbi ìtọ́ni káwọn èèyàn tọ̀ kí wọ́n má clean dáadáa kí yòókù máa ro sínú ṣòkòtò kí wọ́n dẹ̀ ròyìn pé ara àwọn ọmọ kan mọ́ dẹ̀ mọ́ wọn ó kírun pẹ̀lú tọ̀ yẹn bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ọgọ́rọ́nù ìyanu sàárè látara àìmójútó bá ń ṣe ń tọ̀ ni eléyìí pàtàkì òfin jẹ́ pé ìmú ẹ̀gbin kúrò lára ọ̀ràn yẹn májẹ̀mú ni fún ìrun kíkí wọlé hadith ali àti hadith sayyidina ali radiyallahu anhu qala kuntu rajulan madhaan mo jẹ́ ẹni tó jẹ́ pé mazi ó tètè máa ń jáde lára mi ó ṣe ṣèyàwó ń báyìí torí pé ẹ ṣe ṣèyàwó ntójọmọ́ báyìí a máa ṣẹlẹ̀ tàbáwọn ẹlòmíì tọ́jẹ́ yìí pé ṣáwá wà fún ọba tàbáwọn tí wọ́n bá ti pẹ́ lápọ̀n náà kí a máa ro bí kọkọjá ni tàbí kí wọ́n sọ̀rọ̀ tọ́jọmọ́ tóbìnrin ìsàlẹ̀ ó ti wẹ̀ tó. Sayyidina Ali radiyallahu anhu ó ní mo jẹ́ ni tó jẹ́ pé madhi wọ́n máa ń wọ́n máa ń sábà jáde fún mi ó wá ní fa amattu rajulan an yas'ala nabiyya sallallahu alaihi wasallam li makani ibnatihi èmi gan fúnra mi ojú ń tì mí àti lọ béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ alihaya alihaya minal iman ká ní tìjú ara àgbàgbọ́ ni àná lọ́jọ́ sí mi bàbá mi àná mi ni ọmọ rẹ̀ wà nílé mi kí wọ́n á máa béèrè wípé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ kò rọ̀ mí láti ṣe bẹ́ẹ̀ mo wá ran ẹnìkan máa ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sílẹ̀ àlọ́sílẹ̀ tírun kan báyìí bá ń ṣẹlẹ̀ síyàn bó ní ká ṣe ṣe. fasa ala ọwọ́ abẹ́rẹ́ lọ́wọ́ jíṣẹ́ náà sallallahu alaihi wasallam faqala rasulullah sallallahu alaihi wasallam tawadda ọ̀fọ̀ ibẹ̀ ọ̀fọ̀ waqsil dhakarak gbogbo ibi tí lára lójú ara ibi tí ó ti jáde wà á fọbẹ dànù tó ń túmọ̀ sí pé ẹnikẹ́ni tírú eléyìí bá ṣẹlẹ̀ sí ọ gbọ́dọ̀ mú kúrò kó tó ṣe kíni kó tó di wípé ó kírun wàá mẹ́lẹ́mẹ́kà ìmọ́tótó ibi tá a ti fẹ́ kírun gangan gangan falima thabata anhu sallallahu alayhi wa alihi wa sallam torí tó fẹsẹ̀ nílẹ̀ látọ̀dọ̀ jíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ni wípé min rashid dhanuba min rashid min rashid dhanubi ala bawl al-arabi gbàtí lárúbáwá oko kan kọ̀lẹ́kọ̀ bí ara oko ni kò máa báyìí láà ṣe ṣe báyìí kò mọ̀ báyìí ṣe ṣe ìtọ́ ń gbọ̀n ó dẹ̀ wà nínú masjid masjid òṣìṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ ó dẹ̀ bọ́ sẹ́gbẹ́ kan ó dẹ̀ bẹ̀rẹ̀ sí túlẹ̀ mbẹ́ gbà tí wọ́n rí fọ̀sára ilayhi nas lè yẹ kọ̀ọ́ bíi àwọn èèyàn bá dàbò wọ́n fẹ́ díìl pẹ̀lú rẹ̀ aró ìwà ìlẹ́kọ̀ọ́ wò lélẹ́yìn. òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam faqala lahum rasulillah sallallahu alayhi wa sallam da'u ẹ filẹ̀ ẹ jí ó ṣe tán torí tẹ́ ẹ bá jí ó ṣe tán tẹ́ ẹ bá pa mọ́ndì aburú ni kọ́tọ̀ síbẹ̀ wò àbí tá a bá pàtọ́ mọ́ nídìí aburú tí ó ṣẹlẹ̀ ń bẹ ẹ̀yin dẹ́tọ̀ rẹ sọ fún wa bóun ní èsì yóò burú ju ti wí pé ká fi ilẹ̀ pẹ̀lú a lè take care nàjásà tí ń bẹ nínú masjid yẹn with much ease ju wípé aburú tí ó bá wá ṣẹlẹ̀ sí ní tí ó kó bá ní àrùn lára tá a bá pàtó máa ń dì lọ ó lè bí nǹkan mi òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlá rárá nínú àwọn àhádìí sọ̀rọ̀ báyìí làwọn afaafi yọ akáfo dọrọrọ yìí nǹkan méjì aburú ni wọn kò sí bí ọ̀kan nínú rẹ̀ tí òfin ní táàfin ní fara gbá ọ̀kan nínú rẹ̀ a wà lo ètò less lesser evil a lo ìwò òjíṣẹ́ náà sàásánlẹ̀ ní ìfilẹ̀ wàhárí kú alábọ́ọ̀lìhì ìdẹ̀nùbọ̀n mímá in àwòsàjẹ́lẹ̀ mímá in òjíṣẹ́ náà sàásánlẹ̀ ní tọ́ba tọ̀tàn ń bọ̀ tọ̀tàn bucket omi tó pọ̀ ẹ yí sí ìtọ̀ rẹ̀ yẹn kómi tómi ní pé omi ó ti mu ìtọ̀ débi pé ìtọ̀ ò ní àfáàr kankan lára rẹ̀ mọ́ àwọn sẹ́jẹ̀lẹ̀ minelma tàbí bucket dẹ́lu dẹ́lu wù mọ̀tẹ́lẹ̀ à bucket tó kún dáadáa nínú omi ẹ yí sí ìtàn ẹ pé bí bucket tó kún bá ti yí sí ìtàn yẹn yóò ti mú àsáàrò ìtàn yẹn yóò ti yóò ti mọ dáadáa gẹ́gẹ́ bá ìdè ṣe sọ síwájú tí ó bá ti jẹ́ pé al-aghlab òun lómi nàjásà tó wà ń bẹ̀ ó ti borí rẹ̀ mọ́lẹ̀ kí ni condition omi yẹn tọ̀ látara bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sàlám ní kan filẹ̀ tí ì bá ṣe pé nàjásà ni tó ṣe àti pé ibi tá a ti ṣe ìmọ́tótó tá a ti kírun a gbọ́dọ̀ mú ẹ̀gbin kó ń bẹ̀ òjíṣẹ́ náà sàásìlà ò ní sọ pé ká yí omi sí i pàápàá jùlọ ọ̀rọ̀ wa òjíṣẹ́ náà sàásìlà ní ilé ọjọ́sìn níbí ọ̀sọ̀ fún lárúbáyà bẹ́ẹ̀ gbàtí wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe tán ó wá kí wọ́n pè wá ọkọ̀kọ̀ fi akhlaq asamiya ó fi bá lò ìwà tó fàyàn mára tó mókè ọkọ̀kọ̀ fi bá aláìmọ̀kan lárúbáwá ó fi bá lò ó wá pè oníṣòrí ibi tá a wà yìí masjid ìjọsìn ilé ìjọsìn wọ́n máa ń kírun bẹ́ẹ̀ ni wọ́n máa ń ka Quran wọ́n dẹ̀ máa ń ṣe àzùkárì kò tọ́ sí. Si ká ṣe egbe nínú rẹ̀ kìí ṣe ìní pé bá wá ṣẹlẹ̀ o kí ni ká ṣe ká kọ́kọ́ mú kúrò ká tó now eléyìí ó fi hàn wá wípé a gbọ́dọ̀ ti fẹ́ kírun òjíṣẹ́ náà fainama بعثت muyassiri ولم تبعث mu'assiri ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin mùsùlùmí wọ́n ṣe yín Allah subhanahu wa ta'ala ó gbé yín dìde ni láti mú ìdẹ̀kùn báwọn èèyàn àtẹ̀dá ọlọ́run ò gbé yín dìde láti máa jẹ́ kí nǹkan ó lè mẹ́ẹ̀dá ẹ má lè má ẹ̀dá. òfin jẹ́ pé ń gbà mí sallallahu alaihi wasallam ó fẹ́ ṣe nǹkan ṣùgbọ́n tó fẹ́ ṣe yẹn ó lágbára yóò lágbára fún àwọn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn ṣùgbọ́n òun wò yí pé wọ́n tìjú òun pa àwọn fẹ́ ṣe ṣùgbọ́n kò ní bá wọn lára mu òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam yóò wá gbé wá sí lẹ́vù tiwọn kó lè bá a ṣe kíni kó lè bá a rọ̀ wọ́n lọ́rùn gbogbo mùsùlùmí bó ṣe ká ṣe yálà ọkọ yálà òbí yálà olórí ìmá àyímọ̀lì masáàjì gbogbo wọn báwọn tábà ti rí i pé nǹkan kan tá a fẹ́ ṣe yóò mú nira ń bá ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọn ò ní gbọ́ yé ká rọra wá sí lẹ́vù wọn ká wá rè wọ́n lọ sókè kọ́lọ́hún ṣe ń rọrùn fún wa. now ẹ̀kẹ́rin sitrul awra ibo òhòhò òhò ọkùnrin láti ìdodo dé orúnkún ṣùgbọ́n nínú ihò obìnrin gbogbo ara rẹ̀ ni àfojú nìkan. No, àti ọwọ́. ibi tí ìṣe òwò ọkùnrin àlékún wà láti bò ó torí wọ́n fẹ́ kí mu gbogbo ìgbà tí àyà bá ń wá tí Allah subhanahu wa ta'ala ń sọ yìí pé khudhu zinatakum inda kulli masjid ẹ ṣe ọ̀ṣọ́ yín nígbà tí ẹ bá fẹ́ kírun yín tó ń túmọ̀ sí ni pé ẹ bò wò yín ẹni tó bá ní means tó bá kírun láì bo èjìká méjèèjì kò kún tó kì í ṣara rẹ̀. tóbìnrin bá wà nù kọ̀rọ̀ yàrá rẹ̀ kì í ṣe dandan ni kó borí. kèé dẹ̀ ṣe dandan ni kó bọ́sẹ̀ ṣùgbọ́n tí n bá ń kírun nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ gan ọ̀ràn àyàn ni pé kó borí ọgbọ́dọ̀ bo ilé. àwọn mọ̀jẹ̀mú òun lélẹ̀ téèyàn gbọ́dọ̀ sọ tọ́yẹ pé tí ò bá sọ irun rẹ̀ ó mẹ́hẹ́ àsìkò a gbọ́dọ̀ sọ. ara wa a gbọ́dọ̀ ṣe mọ́tótó rẹ̀ aṣọ wa a gbọ́dọ̀ ṣe mọ́tótó rẹ̀ ibi tá a ti kírun ọ gbọ́dọ̀ mọ́ kò gbọ́dọ̀ tá a gbà lérò pẹ̀lú mímọ́ rẹ̀ ni wípé ẹ̀gbin ò gbọ́dọ̀ sí níbẹ̀ tí ọ̀kan nínú àwọn eléyìí bá mẹ́hẹ̀ẹ́ ó ti kó bá irun tá a fẹ́ kí i. òfìjẹ́ pé ẹni tó bá rántí òun kò tí ì wẹ́jú pa ó dẹ̀ ti wà lórí wọn tí ó ṣe ni wípé kó fi irun yẹn lẹ́nu kó lọ wẹ̀wẹ̀ jẹ́nàbà rẹ̀ nítòsí tí mins bá wà kó wá kọ́ntínú ibi tó bá wọn dé bínú àlàmà. ma maqad salla ẹni tí ó bá ń kírun tó bá yẹ pé nàìjásà yẹn ṣe bọ́ọ̀lẹ̀ ń gbà yẹn kó bọ́ọ̀lẹ̀ kó mọ bá rẹ masalan ó ń kírun pẹ̀lú bàtà tàbí ó méjì along the line ó notice ẹ̀gbin lára rẹ̀ o lè bọ́ọ̀lẹ̀. láì sí ní hóhò kọ́dẹ̀ kọ̀ntínú rẹ̀ kọ́ bọ́lẹ̀ kọ́ mọ́ kírun rẹ̀. tàbí níbẹ̀ omi wà ń tòsí ó lè rọra yọ kó fomi fọ kó wọ kọ́mọ bárùn rẹ̀ lọ. ẹni tó bá kírun láì sí wípé tó bá gbàgbé eléyìí láti kírun ìgbẹ́ńbẹ́ lára rẹ̀ kọ̀nà tí ó fi kírun tán yóò tún rẹ̀ kí. eléyìí ní ṣókí nínú àwọn májẹ̀mú òrun tá gbọ́dọ̀ mójútó ní gbogbo ìgbà condition tá a bá bára o àyàfi ẹni tí ó wà ní junub bó tútù ṣe mú yìí kò sí means tàbí kò sómi yóò ṣe kíni yóò ṣe tayammum gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú yóò kírun rẹ̀ ṣùgbọ́n tó bá ti rómi yóò yóò wẹ ìwẹ̀ yẹn tayammum tó ṣe kò mú ìwẹ̀ yẹn kúrò ńbẹ̀ yọ wẹ̀wẹ̀ yẹn irun ní ọkàn ní mú wá mọ́ torí wípé tọ́jú ọmọ yẹn lé lórí ńgbà yẹn ó ti ṣe kí ni ó ti mú wa. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك نعم ẹnu wa gbà báyìí láti sọ pé apẹ́kátọ́ délé ni adébílágo mẹ́sàn-án bá a ṣe máa ń débí La fi máa ń lọ́ra láti wá but afa àtọ wa sọ yìí pé ẹ̀yin afa àwọn ẹ bá wò ó ṣe ó ń gan àrí báyìí kàdíkóńtò àbá àtàní wọn àmọ́ àrà wọn fẹ́ẹ̀ nọ rábà so a fi lé nà fọ́ọ̀tù a fi lè cover ground dáadáa ṣe àwọn demonstrations dáadáa torí pé kí ni tá a bá rántí n tó ń bí gbogbo ọ̀rọ̀ wa gbólóhùn tá a fi bẹ̀rẹ̀ láti pìlẹ̀ ń jọ́sìn ni o awwalu ma yajibu ala al-mukallaf tashihu thumma ma'arifatu ma yuslihu bihi. فرض عينه كأحكام الطهارة والصلاة إن كان tó jẹ́ يلي yẹn lórí gbogbo ẹni tó bá ti níwọ̀ lórí ẹni tó ti bàlágà obìnrin tó ti bẹ̀rẹ̀ sí ṣe nǹkan ọkùnrin tó ti bàlágà àárí àmì kankan o arámi arámi tó bá ti dọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti bàlágà ntọ́ pọn dandan lákọ̀ọ́kọ́ lórí rẹ̀ bí àbùkù ṣe ní bá ìgbàgbọ́ nínú ọba adẹ́dà rẹ̀ la fi mọ́ àwọn òpó ìgbàgbọ́ wa àwọn iṣu àkídà wa la sọ yìí pé a gbọ́dọ̀ dúró ṣinṣin láti má ṣe tiwa lọ́tọ̀ a gbọ́dọ̀ jẹ́ kí tiwọ́ yapa síta àwọn ẹni ìṣíwájú tí ọba adẹ́dà ti ṣe àlùkáwọ́ mi lẹ́yìn ìgbà tí èèyàn bá ti yanjú àwọn tó jẹ́ ọ̀ràn yẹn lérí ẹnìkọ̀ọ̀kan wa tá a gbọ́dọ̀ mú wa ẹnìkan ò gbọ́dọ̀ lè bá wa ṣe àfáà níbi kíni bí àwọn òfin tó de mọ́tótó ọmọ mùsùlùmí kò tí ì ju ọmọ seven years lọ neighbors they are not muslims ọ̀kan nínú àwọn neighbors tí wá lọ ó ti ṣe bí ẹ ń tọ̀ síbi ilẹ̀ ẹlẹ́sì tí ń rúmù wọn báwọn ṣe máa ṣe òun náà ni wọ́n pé wọ́n kàn mú òpò ẹ̀ àsìkò òun tó àwọn ọmọ láwọn fẹ́ padà sílé níbọ̀ wọn wò yí pé rárá àwọn kan wà pẹ̀lú àwọn wọ́n lè kírun bí náà ọmọ seven years ó ní àwọn ò lè kírun bí torí ẹ̀gbín wà ń bí yàrá ara níbọ̀ yẹn bù mara yìí pé ẹ̀gbin nínú ilé àwọn ó ní bẹ́ẹ̀ ni kí ló dé ó ní ah, ìtọ́tẹ́ẹ̀nù yìí àwọn ṣe báyìí báwo la ṣe ṣe ni a bomi sí yóò mú a wà mọ̀pẹ̀ a wà sọ̀kẹ̀ tàbí ká gbé kú mi pátápátá ká tó lọ sọ páàkì mi pẹ̀lú ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í rèé àwọn tó jẹ́ adab bá a ṣe máa ṣe izalatu najasa gbogbo àwọn ọmọ wa la gbọ́dọ̀ fèlè ìkọ́ àwọn obìnrin àwọn tó jẹ́ ọ̀ràn yẹn lé wọn lórí bá a ṣe ṣe nǹkan oṣù obìnrin tí ọmọ bá a ṣe ń ṣe nǹkan oṣù tọkàn tá à ń ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bó lọ̀rọ̀ ọ̀run rẹ̀ ṣe fẹ́ rí. tó bá wà nílé òbí ta ni ó ru ẹrù yẹn òbí yóò jẹ́jọ́ ẹ níwájú ọba adẹ́dàájọ́ gbẹ̀ndàlkíámù tó bá yẹ kó ti wà nílé ọkọ ló fi yẹ pé nǹkan àkọ́kọ́ tí lọ́kọláya ọkọ̀ọ̀kọ́ bára wọn discuss tó bá di di pé ń wọlé kó tó tiẹ̀ di pé wọ́n ń ti anything gbogbo àwọn òfin ìwé nǹkan oṣù ìwé jẹ́nàbà gbogbo eléyìí irun ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ yanjú rẹ̀ wọ́n gbọ́dọ̀ yanjú rẹ̀ láàrin ara wọn ó pàtàkì ntọ́yàwó asọ́tọ̀ ni tá ń fi ń yá wa gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo tá a fi ń jẹ́ ìnímọ̀tótó kìí ṣe èèyàn wọṣọ expensive ó ṣe kínní kankan ó lè ṣe gbogbo eléyìí kójú olóòórùn torí pé kọ̀mọ̀tọ́tọ̀ kọ̀mọ̀gbẹ́tọ̀ kọ̀mọ̀tíńjẹ̀gbìn ẹlẹ́gbìn ni. ó dẹ̀ lè má ní ju téèrú lọ sáà má téèrú ìròpó kọ́mọ̀ wọn nísìnyí wọ́n ní mọ́sábà jẹ́ kó kókó lówó ẹ̀ yẹn tó bá rí five kobo ó rí tèrú rà pàtó ọba fi ná bí five naira ọ̀ràn agbádá àti bùbá ó ní wọ́n sábà máa fi ń sìnkú tẹ́lẹ̀ kó tó di maintain later kó tó di pé olúkálùkù di pé ń yàwó bó ṣe wù nísìnyí tó bá yẹ pé n tó wọ̀ nìyẹn tí o mé o fulfili gbogbo àwọn kọ́ ìdí ìwọlẹ́ni tó máa mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún eléyìí a gbọ́dọ̀ ṣọ́ra fún tẹ̀síbí mùsùlùmí kan bọ́ sẹ́gbẹ̀ẹ́ gànà kò sọ káyìlá mùsùlùmí bá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ntọ́ yẹ ká mú lọ́kùnkún dùn àní mú lọ́kùnkún dùn mà ntẹ́lẹ̀ yìí dẹ́ ntúmọ̀ sí ni wípé à ń ba ọmọlúwàbí wa jẹ́ níwájú ọba adẹ́dà díẹ̀díẹ̀ tá a fi ní jẹ́ nǹkan kan mọ́. tó ń túmọ̀ sí pé kí ni ìpadà sí gbogbo àwọn òfin yìí ìtún ọmọlúwàbí wa ṣe láàrin wa àtọba adẹ́dà kí ọba adẹ́dà kó má bà ọmọlúwàbí wa jẹ́ kó ṣe nírọ̀rùn fún wa eléyìí pàtàkì ló fi jẹ́ pé bá a máa ń ṣe ń kọ́ a máa fi kọ́ ọmọ a máa fi kọ́ ìyàwó a máa fi kọ́ àwọn aráalé a máa fi kọ́ àwọn òbí àwọn èèyàn pọ̀ tọ́jà yìí pé làálẹ̀ òkèdè hasan ala dọ́kítọ́rọ̀ ó lè ní phd pọ́fẹ́sọ̀ ṣùgbọ́n tọ́ba ti di pé pàtàkì nǹkan ẹ̀sìn báyìí amukumẹ́kọ̀ọ́ ni apá kéésì rẹ̀ sí afamara akọ̀lẹ́kọ̀ọ́ ó pàtàkì bil hikma wal ma'izati hasan pẹ̀lú ọgbọ́n àti wáásù tó tutù tí ó fi mọ̀ pé òun gbọ́dọ̀ mójútó lé eléyìí pàtàkì fún mùsùlùmí mùsùlùmí tí ó bá mójútó lé subhanallah kì í ṣe ara yẹ kọ́lọ́ ń ṣe ara rẹ̀ subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa wa rahmatullahi wa barakatuh hikma hikma ni sunna hikma ò ní sunna mu'izatul hasana ni wípé ẹ fi rọ̀ wọ́n lọ́rùn ẹ mú níbi tí yóò ti dẹ̀ fún wọn ẹ má mú níbi tí yóò ti le so ti yé báyìí nìsín so hikma ń gan kurani ni ó tu sunna ni ó tu kì í ṣe ipe ọgbọ́n òde wa láfi tu torí pé alimọ́fẹ́ gbọ́ ilé ẹni èdè tí ìbá ti ṣe lárúbáwá èdèkéde ni ńgbà tí àfọwọ́ tí ó ṣe tààrífù kalam ma wal kalam inda nahawiyyin al-lafzu al-murakkab aha al-mufid bimadha bil-wadi' ó ní n tá à ń pè lọ́rọ̀ ó ní gbólóhùn al-murakkab tá à ń jọ al nígbà tí wọ́n wá tú gba wọ́n ń túbọ̀ wọ́n ní lẹ́fùsù táwọn ń túmọ̀ tábà ní lẹ́fùsù ní gbólóhùn ní èyí ò ní gbólóhùn tó jẹ́ wípé a fi harafi lárúbáwá a fi kọ́ tí ìbẹ̀rẹ̀ rẹ̀ jẹ́ alifun tí parí rẹ̀ jẹ́ yáò ó ní almurakab tó jẹ́ wípé kì í ṣe wípé gbólóhùn kan ṣoṣo ni gbólóhùn tá a hun jọ ni kì í wá ṣe pé àwọn jọ nìkan almufid tó ń ṣàǹfààní tó yẹ pé ẹni tá a bá sọ fún kò ní ní bùkátà sí pé ká tẹ̀síwájú mọ́ yóò ti mọ̀túmọ̀ tá a sọ bàtẹ́ wá níbi wọ̀dí ó ní tó jẹ́ pé pẹ̀lú àgbékalẹ̀ ntí lárúbáwá mọ̀ torí ntí bá ti ṣe lárúbáwá kìí ṣèdè èdèkédè ni. kí lọ́la wọn bá sọ nípa Quran. Huh? kí ló sọ nípa Quran àti Lárúbáwá ó ní a Quran kalẹ̀ fún ẹ. bilisani arabi mubi èdè Lárúbáwá tó clear tó láti simplify tó difficult ó require extra ó ní di extra effort allah subhanahu wa ta'ala our difficult subject matters ó simplify it in a very simple language nídìí lárúbáwá so <laughs> ní iwájú òjíṣẹ́ lásàlá àṣàlá àwọn èèyàn wà tó yẹ pé èdè wọn èṣe lárúbáwá but àgbọ̀rí nínú wúmọ̀ yìí àgbọ̀rí nínú wúmọ̀ yìí pé tá a fẹ́ pé irun káwa sọ yìí pé a pè ní èdè àwọn kan yàtọ̀ sí èdè lábáwá tó bá ti di pé a pè bẹ́ẹ̀ èyí ẹsẹ̀ ń pípé nǹkan mi nìyẹn bídẹ́ àlẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kódà nínú wọn wá sí nàìjíríà. Hmm. aláìmọ̀kan ni ẹ dá lóhùn. wọ́n mo kírun bẹ́ẹ̀ gbàmọ́ wá kírun bẹ́ẹ̀ yẹn kí ló níbo náà pé mọ́ṣáláṣí àwọn alájà wà ah, nìyẹn ṣẹlẹ̀ sí wọn nìyẹn. mọ mi gbọ́ rí mi rò pé ó ṣe bẹ̀rẹ̀ ni ó ṣe dé láìpẹ́ ni ṣé màmú ni ìmáàmù yẹn gan náà ni rárá ẹni mo fẹ́ rí ẹni mo fẹ́ rí ẹ ẹ ẹ ó máa ń gbọ́rọ̀ ó máa ń ṣe bí ẹ ń gbọ́rọ̀ ẹ ó máa ń gbọ́rọ̀ ẹ tó bá àwòrán Asad aya rẹ ló ń fẹ́ tún ju ọmọ ọ̀sẹ̀ ni wà á kí sàlàntì la. fajr náà. alfa ó rọrùn bẹ́ẹ̀ ó máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a ó rọrùn bí mọ́ṣáláṣí ṣe wà lókè á gòkè lọ ó rọrùn á fi rí àní rí àwọn ilé tí wọ́n ga tí wọ́n ga yẹn á fi rí pópó dáadáa torí tí ń dá wàhálà lẹ́nu bí náà ní pópó yẹn ló fi jẹ́ pé kí àfàmù tàdà àfi lọ sí bábèjì a lọ sùn bẹ̀ fún gbà kan láti àsátìn rírí àlùfájẹ̀rì. but àwa rí wípé àìtí ìmáwò dáadáa lèyìn ó fi máa wò wípé bóyá iná ó lè ó lè kọ́ di rírì rẹ̀ tí iná bá ń kọ́ di rírì rẹ̀ ni yóò kọ́ di Saudi torí iná àwọn èèlò ń gbà kan kò dẹ̀ síbi tí <laughs> ti tí ò ti mọ́lẹ̀ tó mọ́lẹ̀ gan síbẹ̀síbẹ̀ à ń rí ẹ̀ ṣọ́ àwọn kọ̀wá ìbò ṣe é kárí àti káàbí àti sọ́ọ̀dì kó rọrùn láti rí. wa alaikum salaam tula. àmì àtẹ̀yìn náà. fífẹsìn kíbla bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni àti àti sọ kọsàsìkò. انتهى سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته الازواج وذريتك وباركت على ال ابنك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته